رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور adúpẹ́ ní ọ̀dọ̀ lọ. ọba tí omi sọ̀rọ̀ sọ wa láti àná tó fi di àtúbà àti òwúrọ̀ òní ní àárọ̀ yìí lágbára lọ́run èyí tí a máa ń ṣe àgbéyẹ̀wò ó ní alqulub amraduha wa àwọn ọkàn wa èyí tí ń nígbà yà ẹnìkọ̀ọ̀kan wa yìí àwọn ọkàn tá a rí yìí ọjọ́ ní ti máa ń ṣe àárẹ̀ irú àárẹ̀ wo onímọ̀ ń bá ọkàn fínra wà ìlàjú à kí ni ìwòsàn kí lọ́nà àbáyọ kó ń bi àwọn àrùn lóríṣiríṣi ètí ń bẹ nínú àrùn ọkàn. ìkíní ni pé ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ mùsùlùmí torí ẹ̀ pé tọ́mọ ti ń ṣe kéèyàn lọ gbà wípé nítorí kéèyàn máa ṣe àmójútó jùlọ ó ní àwọn ọkàn wa. bákan náà báwo ni a ṣe ṣe àyàn akitiyan lórí bí ọkàn wa bí ó ṣe là kó bí àwọn àárẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ní pàtàkì jùlọ àwọn àárẹ̀ tó ní ń ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ ní dídá. níta gbọ́dọ̀ mẹ́lẹ̀ ni pé lèmọ́lẹ̀ kọ́lbì mímọ́kánìtì àdìmọ́tìn. ومنزلة عالية رفيعة في الإسلام látàrí pé ọkàn àyè tí ó dì mú nínú ẹ̀sìn Islam àyè tí yọ pàtàkì púpọ̀ léyìí tí ó sì tóbi ni tá bá ń sọ nípa àwọn ìjọsìn tá à ń ṣe fọlọ́n ọkàn wa mahalu nadhari arọ́bì ibẹ̀ ni ọlọ́run ọba ọba dẹ́dàá ibẹ̀ ni ọlọ́run ọba òní yọ yẹ̀wò ọkàn wa lọ́lọ́run fẹ́ wò ọkàn yìí bákan náà mustaudarun tawhid béèyàn gbọ́ lọ́wọ́n bá gbọ́ bí ọ̀gbà gbọ́ ibi ọkàn yìí ibẹ̀ náà láti mọ̀ èèyàn ní imáni àbí òní ó ní ikhlas àbí òní níbi ọkàn yìí náà ibẹ̀ láti mọ̀ ọlọ́mùbá ni sí i ó ní bá sọ pé. إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم dájúdájú ọlọ́run ọba ọba dẹ́dà kò ní wo àwọ̀ yín láti fi san yín lẹ́sàn kò ní wo dúkìá yín kó fi fi yín sínú ọgbà àlùjánnà onídẹ̀ra walakin yanzuru ila qulubikum wa a'malikum ṣùgbọ́n ọkàn yín lọ́lọ́run fẹ́ tún wò àtàwọn iṣẹ́ èyí tẹ̀ ń gbélé ayé ṣe àdìsí yìí Imam Muslim àwọn ní àgbà wa bàbá Ibn Qayyim kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn wọ́n ní al-a'mal tatafadalu inda Allah bi tafaduli ma fil qulub la bi kathratiha wa suwariha bal bi quwwati ad-da'i wa sidqi al-fa'ili. وإخلاصه وإيثاره الله على نفسه bàbá ní àwọn iṣẹ́ èyí tá a máa ń ṣe níjọsìn ó máa ń jura wọn lọ lẹ́sàn-án lọ́dọ̀ ọlọ́run kí ni tọ́fà á látàrí sí ń bẹ nínú ọkàn wa ni kìí ṣe bí iṣẹ́ bá ṣe pọ̀ tó lẹ́sàn-án rí ó ṣe pọ̀ tó lọ́dọ̀ ọlọ́run kìí ṣe irú iṣẹ́ téèyàn ṣe ó ní ọ̀sán nípa bẹ́sàn bí ó sì gbàǹgbà bí ó sì gbòǹgbò tó bẹ́ẹ̀ lè kó wà ti dáàrin wọ́sídìkẹ̀ fáyìn bí kò sí pé ìtí òjò kẹsàn-án ṣẹ́ kọ́ máa jura wọn lọ ó ní bí ẹni tó ṣiṣẹ́ ń báwo ni ọkàn rẹ̀ báwo ló ṣe lágbára sí báwo ló ti jẹ́ olódodo sí ìjọ ní ẹ̀kíláàsì níbi tó ṣe bí àbí òsì nítorí ọlọ́run ìjọgbọ́lá fọlọ́ọ̀ba lórí ẹ̀mí ara rẹ̀ àbí ọ̀gbọ́lá fún àwọn nǹkan wọ̀nyí oní máa ń fa kí àwọn iṣẹ́ rẹ̀ kọ́ lẹ́sàn jura wọn lọ. bàbá aṣọ́kùn Islam Ibn Taymiyyah ọlọ́mọba nìkẹ́ bàbá wọ́n ní alqalbu wal aqlu wọ́n ní ọkàn wa yìí òun gángan ní ìpìlẹ̀ bí àbú rẹ̀ rà bó ṣe sí ní àlàyé pé alqalbu malikul a'dha' wọlé àdáwò jùlọ́dọ̀ ọkàn yìí ó ní ọba fún gbogbo oríkèéríkèé ara yòókù àwọn oríkèéríkèé ara tó ṣẹ́kù ọmọ ogun ni ẹ jẹ́ fún ọkàn fàyídà tọ́ọ̀bà málìkù tọ́ọ̀bà jùlọ́dọ̀ lólórí ìlú adarí ìlú aláṣẹ ọba tọ́ba ti lè dáa àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun rẹ̀ náà àwọn náà dáa wàyídà kọ́bùtà mẹ́lìkù bí ọba tó bá ti lè bàjẹ́ tó bá lùmọ̀ àwọn aráàlú rẹ̀ náà àwọn náà bá lùmọ̀ o yẹnni pé bí ọkàn bó ṣe rí lára bí olórí ìlú ni táwọn ti ń dà jẹ tó ti gbádùn àwọn ti ń dà jẹ àwọn náà lọ láàfíà wọ́n ti ṣàìsàn àwọn náà ò gbádùn o nínú hadith Nu'man ibn Bashir àárín Bukhari àti Muslim hadithu muttafaqun alayhi ojúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé ala inna fil jasadi mudghah anábìíní ẹtẹ́ tí ẹgbọ́lá yìí tí mo fẹ́ ṣe fún yín ó ń bẹ níbi odindi ara ẹnì kọ̀ọ̀kan yín mudghatan níta lè pè ní bíi ekiri ara kan àbí báṣí ara kan ìdá salihat salaha al jasadu kulluhu bí ẹran ekiri ara kan tó bá ti lè dáa gbogbo ara pátápátá ńlọ́dára wàyídà fásádà tó bá ti lè bàjẹ́ gbogbo dídí ara yòókù náà ńlọ́bàjẹ́ àlà anábìyí tẹ́tí kọ́ gbọ́ wáyà kọlùbù bá ṣe ẹran kata níbẹ̀ lára òun náà ní ọkàn yẹn ni pé bọ́kàn bá ti lè dá gbogbo ara dànù bọ́kàn bá ti bàjẹ́ gbogbo ara pátá ńlọ́bàjẹ́ ajẹ́ pé fasọ́lá lóhùn wà fàṣà yẹsẹ̀lìmú sọ̀dá àlìjásàlì wáfàṣà dáhùn. yẹnni pé ọkàn wa tó bá ti lálàáfíà ìlálàáfíà yóò jẹ́ kí gbogbo ara yòókù kó lálàáfíà bí ọba ti lè gbádùn tó bá ti lè bàjẹ́ gbogbo ara yòókù ó di túláàsì káwọn náà bàjẹ́ àṣetúmọ̀ rẹ̀ ni pé islahu lè kọ́ lè yẹsẹ̀lìmú kìyà àmàlìjẹ̀wá rẹ̀ ṣe gbẹ̀tọ́ àtìlá ẹni bá rí ti ń jẹ́sìn fọlọ́n ọkàn rẹ̀ ọ̀sàárẹ̀ ni o ọkàn rẹ̀ òtí ìkú ni o ọkàn rẹ̀ lálàáfíà ni o ìní ọ̀fà kí àwọn oríkèéríkèé ara yòókù ká lè dìde ńlẹ̀ láti lè tẹ̀lé àṣẹ ọlọ́run àyùwá àwọn olùkọlù àwọn ọ̀nà tí ọkàn tó pín sí ìrìnlámù rahimakumullah innal quluba thalatha ní tí kájọ́ dára lójú ni pé oríṣi mẹ́ta ńlọkàn wa ńlọpin sí. kọlbin salim wa kọlbin mayitin wa kọlbin marit. ọ̀nbẹ ní ọkàn ọkàn tó ṣe pé ọgbádùn ọkàn tó lálàáfíà ọkàn tí ó ṣàárẹ̀ ọkàn tí ó tí ì kú. ìpín kejì ńlọkàn tó ti kú pátápátá ìkẹta ńlọkàn tó ṣe pé láàrin yóò kú láàrin pé yóò yè ńlọ́wà ọkàn tí ń sàárẹ̀ ọkàn tí ọ̀gá lọ. ìwá ni ọkàn ètọ́là alqalbu salim huwa almadhkuru fi qawlihi ta'ala ìní ọkàn tó lọ́wọ́ bá tó ju wa níwèé tí ó dórí kọkàndínláàdọ́rùn ìyẹn eighty seven to eighty nine ọlọ́run bá ń sọ nípa anabi ibrahim aleyhi salatu nínú àwọn àdúrà ètí ń ṣe ni pé wala tukhzini yawma yub'athun ọlọ́run bá ọ má ṣe dójú tì mí lọ́jọ́ tó gbogbo ẹ̀dá dìde kó lọ́jọ́ ọ̀dájọ́ ọlọ́run ò má dojú yawma la yanfa'u malun wala banun lọ́yọ̀ tó ti wí pé bẹ́yàn bá ti ẹ̀rọ owó kó dọ́run bẹ́yàn bá rówó kó dé al-akhirah la yanfa'u malun owó òun ò ní wúlò wala banun ọmọ náà ò ní wúlò fẹ́ntọ́ lọ́mọ illa man ata Allah bi qalbin bá ti pé ọkàn tó là ọkàn tó gbádùn ọkàn tí ò ṣàárẹ̀ ẹ bá fúru ọkàn wá bá ọlọ́run irú ẹni bá ń lẹ́nu tó sọ pé yóò là yóò sinmi yóò wọ àlùjánnà onídẹ̀rẹ̀. bàbá Ibn Qayyim kọ́nàbà nìkẹ́ bàbá wọ́n ń sọ nípa ọkàn ètò lálàáfíà wọ́n ní al-qalbu salim ọkàn tó gbádùn huwa alladhi salima min an yakuna li ghayri Allahi fi shirkun bi wajhin ma. ó ní gbogbo ọkàn tó ṣe pé kò gbà rárá láti jẹ́ ọjọ́ wípé ẹnìkan ó tún jẹ́ ẹni tí ó mú lórogún mọ́lọ́hún ọkàn tí ò ṣẹbọ sọ́lọ́hún ọba báyìí wù kó lè wù kó ṣe mọ́ òun lọ kàtọ́là. bẹ́ẹ̀ni khalaqat ubudiyyatahu lillah إرادة ومحبة وتوكلا وإنابة وإخباتا وخشية ورجاء. sùmọ́dí kò kọ́ mọ́ rogún mọ́lọ́mọba níbi ìjọsìn ọkàn yìí ó ṣe àfọ̀mọ́ ìjọsìn fọlọ́n ìrọ́dátàn lábàlẹ̀ ìròǹgbà wàmàhábátàn lábàlẹ̀ ìfẹ́ wàtàwàkúlàn ní ti ìgbáralé wà ìnábátàn ní ti káṣẹ́rì lọ sọ́dọ̀ ọlọ́run wà kọ́ṣíàtàn pípáyà ọlọ́run wà rọ̀jáàn lọ́dọ̀ ọlọ́run. ìtumọ̀ rẹ̀ ni wípé ọkàn yìí kì í wá oore sọ́dọ̀ ẹnìkankan àfọ̀dọ̀ ọlọ́run kì í ràn kàràn ṣe sọ́dọ̀ ẹ̀dá kankan àfi lọ́dọ̀ ọlọ́run kì í páyà kì í bẹ̀rù ẹnìkan kò bẹ̀rù oṣó kò bẹ̀rù àjẹ́ kò bẹ̀rù rúmọlẹ̀ ọlọ́run nìkan ní ọlọ́run ọba nìkan ní ń páyà ọdún náà bá rẹ̀ nìkan òní máa ṣẹ́rí sí ọlọ́run nìkan ló gbójúlé lọ́gbára lé kò gbójúlé oògùn kò gbójúlé nǹkan kan àfọlọ́run ọba nìkan oṣù ọkàn tó lọ́lọ́run ọkàn tó ṣe pé ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba rẹ̀ tó lójú àmì ọkàn tó ṣe pé gbogbo sẹ́tì ọba ṣe pátá ọlọ́run nìkan ní máa torí rẹ̀ ṣe é wà kọ́lọ̀ sàánàlá òlìlá ọkàn tó ṣe pé ní ti àfọ̀mọ́ ìhlás káṣe nǹkan nítorí tọ́lọ́ nìkan láì ní bójú wo pé ǹjẹ́ ẹ̀dá kan ó bú ni àbóyin ni ìwọ ọkàn bá ní kọ́lbù sẹ́lẹ̀ mọ́ bàbá ò tí ì dákẹ́ o wọ́n ń fa iná àhábà àhábà fìlà ọkàn táwí ẹni tó kàn bá ń bẹ lára rẹ̀ bí ọba nífẹ̀ẹ́ nǹkan yóò nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́ bí ọba kórìíra èèyàn akórìíra rẹ̀ nítorí pé ọ̀tá ọlọ́run ni yóò kórìíra ọ̀rẹ́ látàrí pé mutí yóò kórìíra ọ̀rẹ́ rẹ̀ látàrí pé ń ṣe sìnà ó ń jalè ó mutí ó ta tẹ́tẹ́ bọ́ba kórìíra nítorí tọ́lọ́ ni wọ́n ní dìlà bó bá fún yàn ní nǹkan torí ọlọ́run lè bùn yàn o bó bá hàn náà oore fẹ́ nìkan torí ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ wala yakfi hadha hatta yuslima min al-inqiyad hatta yuslima min al-inqiyad wa at-tahkim li kulli sallallahu alayhi wa sallam. ọkà tá a rí yìí kò tí ì jẹ́ ọkà tuntun lálàáfíà dojú àmì tí tí ó fi gbà fàá tí ó fi juwọ́ lẹ̀ fún ìdájọ́ ọlọ́run àti àṣẹ rẹ̀ yẹnìkọ́lọ̀ nìkan òní yóò ju pàjùsẹ̀ sílẹ̀ fún mi alikọ́lù sẹ́lẹ̀mù bàbá ní bákan náà ọkàn tí ọlá làáfíà ọkàn tó gbádùn ọkàn tí ọ̀sàárẹ̀ wọ lẹ́yìn sálímù mina ṣẹ́rìkì ńlọkàn tó ti pé ẹni tó ní ìbámu ń ṣẹbọ kò mọ́rọ̀gún mọ́lọ́mọba níbi ìjọsìn kìí pe mẹ́ta lọ́kàn kìí sọ pé ànábì o wàá gbà mí o lọ́jọ́ tí nǹkan bá le ọlọ́run bá nìkan lọ́ba tí ń sìn lọ́ba tí ń ké pe a ní ọkàn yìí sálìmọ̀ mìnàlìgílẹ̀ wàlẹ̀ ẹ̀kìlẹ̀ ọmọrìbọ kóńbi kèéta wàṣúhì ọkàn tá a wí òun lọkàn tó ti wí pé ọ̀là kóńbi kó ṣe ahun mọ́tómọ́tó. ìgbéraga ìnífẹ̀sí ayé ìnífẹ̀sí jíjẹ́ olórí ọkàn yìí ọmọdàndẹ́ o fasalima min kulli afatin tub'iduhu min Allah ànilọ́kà tó ti pé ọ̀là ọmọdébọ́ kó gbogbo tó lè fa kó jìnnà ọba wasalima min kulli qati'in yaqta anillah ànilọ́kà tó ti pé ọ̀là ọmọdébọ́ kó lu tó lè mú kọjá hàn kúrò fàhádà lọ́kọ́lù salim irú ọkàn bá ń gangan lọ́kàn tó gbádùn eléyìí ń gangan lójúlówó ọkàn irú ọkàn bá ń fi jannati mu'ajjalatin fi dunya ẹni tí irú ọkàn bá ń ti bá ń bẹ lára rẹ̀ á ah, nínú àlùjánnà ayé lọ́wọ́ wọ́n fi jannati barzakhi bọ́bá tó kù láyé tọwọ́ nù sáré yóò máa bẹ́nu àlùjánnà ètí bẹ nínú àforífojì ayé àtọ̀run wọ́n fi jannati yawmil 'ad bákan náà tó bá tún wá di jẹ́ ògbéde àlùkìyámà irú ọkàn báwọn yóò máa bẹ́ nínú àlùjánnà èyí tó tóbi jùlọ èyí tó ṣe pé ẹnìkan ò lè sọ pé irú orin báyìí irú òkè báyìí òní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfọlọ́wọn bá tọ́ da. wàlá tẹ́tí mùsàlá kan hàtà yus lima min khamsati ìtàn wí tí kò tí yẹ ni pé àní ọkàn kó tó di pé yọ́ọ̀là yọ́ọ̀là láàfíà kátó lè fi àlàáfíà ròyìn ọkàn pé ọkàn yóò mọ̀ kú ó kò sì sàárẹ̀ o ọ gbọ́dọ̀ mórí bọ́ kó mi nǹkan márùn kan nǹkan àkọ́kọ́ mi ń ṣèrìkì ní united tawhid ọkàn ọ gbọ́dọ̀ là ọ gbọ́dọ̀ mórí bọ́ kó mi ìṣẹ́bọsọ́lọ́n ìmọ̀rọ̀gún mọ́lọ́n léyìí tó ṣe pé ó tako ìfàsófọ́lọ́n ọkàn yìí ó tún gbọ́dọ̀ là min bid'ati tukhalifu sunnah kó n bí àdádálẹ̀ ètò ti pé ọ̀yàpá ìlànà anabiwa muhammad sallallahu alayhi wa sallam wa sha'watin tukhalifu al-amra ànisẹ́ ọgbọ́dọ̀là kó n bí ìgbádùn kígbádùn ìgbádùn abẹ́ ìgbádùn ẹnu èyí tó ti pé ó lòdì yànyà sí àṣẹ ọlọ́run wà gọ́fìlàtìn tó náà kéde òbí kẹrọ àníṣe ọgbọ́dọ̀ là kó o bí ìfọ́nifọ́ra èyí tó ṣe pé ọ̀tà kó ìmọ̀ràn ti ọlọ́run wàháwàn yunáṣẹ́dù tajarruda wal ikhlasa bákan náà ọgbọ́dọ̀ là ọgbọ́dọ̀ mórí bọ́ kó o bí gbogbo fẹ̀nu pátá èyí tó ṣe pé ọ̀tà kó àtajarruda ìjú gbogbo ara èèyàn alẹ̀ fọlọ́n wal ikhlas àti máa ṣe àfọmọ́sẹ́ fọlọ́n ìdí ń jẹ́ alikọ́lùbù sẹ́lẹ̀mù ni ọkàn tó là ọkàn tó gbádùn. ayé àlẹ́ ikhwan ìnàlẹ́ sàlámà tẹlifọ́lùmí wàsí hasi àtàrà hàmídà. ǹjẹ́ àti ẹ̀mọ̀ wípé ọkàn tó bá là ọkàn tí ò sàárẹ̀ ọkàn tí ò tí ì kú rárá ǹjẹ́ àmọ̀ wípé ọláwọn àǹfààní lóríṣiríṣi àtàwọn ipa rere ètí ọmọ jẹ ti ẹntì ọkàn ti bá ń bẹ lára rẹ̀ nǹkan àkọ́kọ́ rọ́hàtul báàl wọ́túmání nàtún náfsì wọ́ṣìmá ọ̀dùkọ́lù ẹntì ọkàn rẹ̀ tó bá là ẹntì ọkàn rẹ̀ tí ó sàárẹ̀ ẹntì ọkàn rẹ̀ tó gbádùn irú ẹni báwọn ìbàlẹ̀ ọkàn yóò máa jẹ́ tirú wọn túmání nàtún náfsì ìpayín kéke kò ní jẹ́ tiwọn o ìṣìmá ọ̀dùkọ́lù bíi. ọkàn rẹ yóò forí ìkókò sọ́ọ́dún ọkàn rẹ ó papọ̀ sójú kan nínú ayé alukur'an nínú sọ́látù zumar ayé lọ́gbọ̀n ọlọ́run bá fẹ́ júwe fún wa nípa ìyàtọ̀ tí ń bẹ láàrin ọkàn tó gbádùn àtọkàn èyí tó ṣe pé ń sàárẹ̀ ورجلا سلم لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون ọlọ́run ní dọ́rọ̀ lọ́wọ́ mọ́sálà ọlọ́run ní ọlọ́run ọba òun ti àpèjúwe kan òun fi lélẹ̀ arákùnrin kan ọlọ́run ló ń fi ṣe àpèjúwe kí ni ìròyìn arákùnrin náà fi ìṣòro ká ẹni tó ti pé àwọn ọ̀gá bíi mẹ́wàá òní ń darí òun nìkan yóò máa wá bí ó ṣe rí yọ̀nù eléyìí bí ó ṣe rí yọ̀nù tọ̀hún tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wà rajulan salaman li rajulin àti arákùnrin kan tó ṣe wípé òun kàn rọra ń bẹ lábẹ́ ọ̀gá kan ẹni tí bẹ lábẹ́ ọ̀gá kan yọ̀nà bí ó ṣe yọ̀nà bí ó ṣe ṣe ń tí ó yọ̀gà nínú àtẹ̀ńtó ṣe wípé èèyàn mẹ́wàá onídàárí òun nìkan ìbàlẹ̀ ọkàn ò ní jẹ́ ti rú wọn. ọlọ́run wa ní alihamdulilayi aliyu sọ̀bìyá ni masala ìjà àwọn méjì sí àdọ́gba ẹni tí yẹn mẹ́wàá ń pàṣẹ fún àtẹni tó ṣe pé ẹ̀yàn ọ̀rọ̀ kan ò ní ń pàṣẹ fún ń wọ̀ dọ́gba ọlọ́run ní alihamdulilayi a fún ọlọ́run gbogbo ọpẹ́ tọ́lọ́run nìkan ní ṣe bal aktharuhum la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀dá ìlọ̀rọ̀ òye nínú tafsir ضرب الله مثلا عبدا مملوكا لشركاء متنازعين فهو حيران في إرضائهم ọlọ́run fi àpòjìkì ọ̀ta èlé lẹ́fà ẹni tó jẹ́ ẹrú tó fi pé ọ̀gá mẹ́wàá ọ̀gá tó pọ̀ oníyànlò nìkan ọwọ́ á wà nínú ìdààmúdàbò fi ìrọ̀dọ́yìn nípa bí ó ti ṣe iṣẹ́ ètí ọ̀yọ̀ wọn nínú àtẹ́ńtó ti pé abidan ẹrú ẹyọ kan lọ́jẹ́ khalisan limalikin ọ̀rọ̀ ń ṣiṣẹ́ lábẹ́ ọba kan lábẹ́ ọ̀gá kan yáàrí fún ọ̀rọ̀ ọ̀dà o ọmọ ntọ́gà ọmọ ti ń fẹ́ èròǹgbọ́ ọkàn rẹ̀ ọmọ ntí ọ̀yọ́ nínú ọmọ láyé sẹ̀wìyàn àwọn méjì ọ̀dọ́gba látòjúwe kazalika al bẹ́ẹ̀ ni ńlọrọ ṣẹbọ ńlọṣẹrí wà fi hìrọ̀tìn yóò máa bẹ nínú ìdààmúdàbò wọ̀ṣákìn nínú ìméjì gbogbogbà òní yóò wà o ṣùgbọ́n tó bá jẹ́ múmi ní dáìmá fi rọ́hàtì fi rọ́hàtì wọ̀tùmání náà tìlkọ́lù yóò máa bẹ nínú ìfọ̀kànbalẹ̀ ọkàn rẹ̀ yóò balẹ̀ inú rẹ̀ ó tòrò fàtànà àti gbogbo ń jẹ́ ẹ̀yìn tó ń dára èyí tó pé pérépéré lillah tọ́lọ́wọ́n bá nìkan ní ṣe o balil mushrikun ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bọ́ la ya'lamuna al-haqqa fayattabi'unahu ntọ́jú dodo wọn ò mọ̀ bẹ̀lẹ̀ ntàsí pé wọn ti ẹ̀wà tẹ̀lé. bàbá Ibn al-Qayyim kọ́lọ̀bà ní kẹ́ bàbá wọn ni qad ja'ala Allahu al-hayata tayyibata li ahli ma'rifatihi wa mahabbatihi ọlọ́run ọba ọba àlekèọ́lá ó ti pìyànà alhayata tayyiba ìṣẹ̀mí ìtọ́jà fún ta ni lè àmì nàlùfàtì fáwọn tí a mọ ọlọ́run àwọn tí a nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ti pìyànà ìṣẹ̀mí tọ́jà ó ti pìyànà rẹ̀ fún wọn ó ti ṣe lọ́jọ́ fún wọn nínú ayé alukur'an ọlọ́run ní mani hamila salihan min dhakarin aw untha wa huwa mu'minun falanuhyiyannahu hayatan tayyiba wala najziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun eléyìí wọn bẹ ní sọlátù anahali ọlọ́ni mọ̀ ní amílà sọ́ọ̀lìhà ẹ̀ ń bá gbìyànjú tó bá ṣiṣẹ́ rẹ̀ min dhakarin aw untha ẹ̀ ń tó ṣiṣẹ́ rẹ̀ ọkùnrin lọ́jọ́ ni àbómìnrin wa huwa mu'minun ó tún wá jẹ́ onígbàgbọ́ òdodo a kílẹ̀ san rẹ̀ ayé ni ó ti máa gbẹ̀sán lọ kó tó lójú àlùbí àrùn fọlánà ìyáná ọ̀háyà àtàntọ̀ yìí bá a mú sẹ̀mí tó dára ìsẹ̀mí tó nítumọ̀ yọ jẹ tiẹ̀ ìsẹ̀mí tó ṣe wípé ọkàn rẹ̀ ọ̀balẹ̀ tiẹ̀ ni ó ṣe o wọlánà jìzìyáná àjọrọ̀ hàn a tún wá sán lẹ́sàn lórí tó gbélé ayé ṣe ẹ̀sán yóò dáa ju níṣẹ́ nígbà tí ń bẹ ayé lọ. ayé àtúntúnjọ ńlọrọlọ́wọ́n bá tàn án lá سيدنا صلاة النحل باتنا آية وما للذين أحسنوا في هذه الدنيا حسنا ولدار الآخرة خير ولنعم دار المتقين ولن آه، للذين أحسنوا في هذه الدنيا حسنة ده لا يوم جد تمتمك بلي أجي تنشد هذا إن لا يمري إسان ó ń retí rẹ̀ lọ́rùn wàlàdàrú àkhíratu khayrun kéèyàn wá ṣiṣẹ́ torí ẹ̀san ma ọmọ lórí pọ̀ ilé tọ̀run ọmọ lórí ju yá ayé ń bí lọ gbogbo ìgbádùn ti mẹ́láyé ìpátá kìí dá a délẹ̀ èèyàn banújẹ́ láwọn sumanu nínú agba àlùjáde onídẹ̀ra ẹnbẹ̀ ilé rárí wọbẹ̀ kò sí bàmíjẹ́ mọ́ o ẹnbẹ̀ ilé awọbẹ̀ kò sí pé èyí ó dunnú láwọn àsìkò kan yóò tún bàmíjẹ́ láwọn àsìkò kan ọjọ́ o wàlàdáàrú ni àṣẹrọ̀tì ilé ìtọ́nu ìyẹn àlùjáde onídẹ̀ra fáyọrọ lọ́mọ jù fẹ́yẹ kẹ́ẹ̀dá ò ṣiṣẹ́ nítorí rẹ̀ wàlàníàna dàrú mọ́tẹ́kìn ilé ìtọ́nu àwọn tí ó wọ bẹ́ẹ̀ àwọn tí wọn bá jẹ́ olùpẹ̀yọ ọlọ́run ni o lọ́lọ́run fi ní hin ilé ọ̀hún dànsáàkì ilé ìtọ́lọ́run bá tọ́ palẹ́ fáwọn tí wọn páyà rẹ̀. ففاز المتقون المحسنون من علم الدنيا والآخرة ẹn bá lè fáyọ Ọlọ́run tí tó ń ṣiṣẹ́ rẹ̀ irúfẹ́ àwọn báwọn ilẹ àwọn tó ṣe wípé wọn jèrè látàrí pé ìṣẹ̀mí ìdẹ̀ra ìgbádùn táyé ìyá ni ọ̀jẹ̀ tí wọ́n tún jáde láyé tán lọ́jọ́ gbọ́dọ̀ àlùkìyàmà ìgbádùn tọ̀run náà àwọn náà wọ́n fi ṣèfàjẹ́ wàhásàlù alàlàyé ti sọ yí bá ti fi dàrú yìí ajẹ́ pé àtàyé àtọ̀run ibẹ̀ ní ìpín rere òní yóò ti jẹ́ tiwọn ìṣẹ̀mí tó dára tó nítumọ̀ tí wọ́n ní ṣe. fàyínà tí ibà nàfsi wà sòrò rẹ̀ kọ́lù wà fàrìhàwò wà وطمانينته وانشراحه ونوره وسعته وعافيته حاصل بترك الشهوات المحرمة والشهوات الباطلة الذي هو أساس سلامة القلب وهو النعيم على الحقيقة ولا نسبة لنعيم البدن إليه. ìtí bàbá ń sọ síbà nàfì kẹ́mi èèyàn ọ̀dà wàsúrúrà kọlbì kínú èèyàn kọ́kẹ́yàn kídùnú kọ́ máa jẹ́ téèyàn nú ẹ̀mí wàfáríháwò ayọ̀ wàlàdátáwò ìgbádùnú ẹ̀mí ìdùnnú bẹ̀ wàtùmánínátàwò ìbàlẹ̀ ọkàn wàǹṣìrọ̀háwò kọ́ ọkàn èèyàn kó ṣí kọ́ má fún pẹpẹpẹ kọ́ gbáyò wànúrọ̀wò ìmọ̀lẹ̀ ọkàn àlàáfíà rẹ̀ gbogbo àwọn tá a kà á lẹ́yìn pátá bó o la ṣe lè rí i àárí àásìlù yóò máa ṣẹlẹ̀ bìtẹ́lìkì ṣàwátì ní mùsàlámà gbogbo ntọ́nà ọba tó ṣe léwọ̀ tọ́jú nǹkan gbádùn ìgbádùn abẹ́ ìgbádùn ẹnu kàyàrí pa àjìnà sí wọ́ṣùbọ́ àtìlùbà àtìlà àtàwọn ìrújú ètí ọ̀dà tí máa ń kó bá ní. alẹ́bí wa àṣàṣù sàlámàtìlù ìpìlẹ̀ rere ti ń bẹ fún kọ́kàn ọ̀la wọ́n wọ́n naim alàlhàkíkọ̀ kọ́kàn òsìlà yìí òun gángan ó ní dẹ́ra wọ́n là ní ìsìbàtì naim ìbàdàn ilé yìí tábà ń sọpẹ́ nìkan orí jáde orí mu ó gbádùn ara lásán lélẹ́yìn fakọ̀dìkan yakul máa ń dákọ̀ bá ọ̀dọ̀ àdìládà àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ ní ìṣáájú àwọn tí wọ́n ti tọ́ àwọn táwí tí wọ́n ti tọ́ wò wọn a máa sọ ní gbólóhùn wọn pé lọ́wọ́ alimal muluku wa abnawul muluki máa ń nánú alayhi làjá dàlúnà alayhi bìsúyò tó bá ti pé àwọn tí ń bẹ nípò láyé àwọn tí ń jẹ́ lọ́balọ́ba àwọn tí ń jẹ́ olórí àwọn head of state àwọn ministers àwọn senators tí wọ́n bá mọ máa nánú alayhi irú gbádùn èyí tí ń bẹ fún ẹ̀ ń bá jẹ́ mọ́mì níní làjáàdá lónà àlẹ́ ibi sòyò bó ṣe dà wọn ìbá fi gbà lọ́wọ́ wa. wọ̀lá tọ́dún náà nà kọ́ lọ́wọ́ tààlà má lérò pé ọ̀rọ̀ náà ọba tó sọ pé ìnàlẹ̀ àmì rọ́ọ̀rọ̀ làfihàn dájúdájú bá wọn tí a bá jẹ́ ní rẹ nínú ìbàdàn wọn máa wà. wàyí náà fún járọ̀ làfihàn jẹ̀hìn gbogbo àwọn tí jẹ́ kò kí ìpàtà nínú náà jẹ̀hìn lòun ó pa má rò pé lẹ́yìn tọ́run nìkan ni o ẹni tí ọba ti gbọ́ lọ́n gbọ́ tí ò jẹ́ mọ́mì ní wọn bẹnu jahimu ayé nínú náà ayé lọ́wà ṣùgbọ́n bá jẹ́ onígbàgbọ́ òdodo òun náà ń bẹ nínú jẹ́nu àlùjáná tààyè lẹ́yìn bí mọ̀fásìn mi yóò mẹ́lẹ̀ ní àádé fakọ̀t kìí sí ọ̀hún nìkan lọ́wọ́ bá ń wí o bàdé àwòlá ìnà ìmì fi lórí mọ̀tàláta ẹ̀ ń bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó jẹ́ ní eré irú ẹni báwọn ìgbádùn tààyè ń bí wọn bẹ́ẹ̀ fún ìbàdí ọkà yọjọ tiẹ̀ nínú sáré kò sí pààyàn kékeré tó bá tún jẹ́ ògbóni àlùkìyàmà inú ìdẹ̀ra náà ni yóò tún wà bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ọ̀gbọ́lọ́hún gbọ́ tí ọ̀jẹ́ ni re tó jẹ́ kèfèrí. wáyé ládàtín wà náírà ní fi dúnìyà àtúnyàbò ẹ̀dàkùn ẹ̀jẹ̀ abẹ́rẹ́ alẹ́ rẹ̀. ìgbádùn wo ìdẹ̀ra wo ìkẹ́wo onímbẹ̀láyé tó lè dára bíi kọ́ kéèyàn balẹ̀ kéèyàn ọmọlọ́hún kéèyàn máa ṣiṣẹ́ rẹ̀ léè tó wà níbàámu sí